ká wọn torí apá kì í kápá apá kì í kóṣe apá kéèkì kápátá apá àwọn kájí oko ọjọ́ tí àwọn bá di ìmọ̀ròkó ọjọ́ náà lòpò kò mú ẹnì kan ò ní dárí kan lọ́rùn ọjọ́ tẹ́yìn adìẹ bá dárí èṣù níjọ́ náà nílẹ̀ máa jomu ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ̀yin tẹ̀ ń gbọ́n mi ẹnikẹ́ni tó àtẹni tó ń yà mí àtẹni gangan ẹnikẹ́ni tó bá pèrè gbogbo wa níbi mo ní kílẹ̀ òwá jomu ilẹ̀ ògẹ́rì àfọkọ́jẹrí àtẹ̀rẹ́ kárí ayé olúgbẹ̀mí olóhun gbẹ̀dú dàṣẹ́ nìkan tí ń gbẹ̀dẹ̀ mi bíi kàlùkàlù á gbé àwọn ọ̀tá wa mi ní wàràwàrà wàràwàrà báyìí láàrin kù ìdí wàràwàrà kọ́kọ́ lewé iná jó ni wàràwà lọ́mọdé tó kó ìsíbọ̀ wàràwà la máa gbọ́ kú àwọn ọ̀tá wa ó rí bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó ń tolúwo fún ẹ̀ tejù bọ̀ ni ọ̀rọ̀ tarúgbó bá sọ báyìí adégun àdàṣe ntẹ́ ìdí ayé bá wí lè gbà ló ń gbà ntọ́ ò ní balẹ̀ kó padà sẹ́nu. aládùn nìyẹn o gbajúgbajà òṣèré tíátà tó ń ṣe dáadáa nílẹ̀ yorùbá ó pẹ́ o tí òun náà ti wà láàrin àwọn onísinimá tí wọ́n ti bá wọn náà gbàrà tí wọ́n ti bá wọn náà gbòòrò ǹjẹ́ kí ni ó sun ọkùnrin lédè iṣẹ́ à ń ṣe fíìmù kí làwọn òbí ẹ̀ fẹ́ kó ṣe gan láàárọ̀ ọjọ́ nígbà tó sì bá ẹ̀ nídìí à ń ṣe sinimá yìí ǹjẹ́ ó tiẹ̀ ní àbámọ̀ kan kí ni ohun tí ó ti rí kí ni ohun tó ti gbà kí sì ni ohun ìtẹ̀síwájú tí ó ń bá pàdé lójoojúmọ́ ayé ẹ máa bá wa ká lọ. mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi lọ́kùnrin àti lóbìnrin ẹ̀yin olólùfẹ́ wa gbogbo wa pátápátá ni mo kí Eh, ẹyẹ méjì kò jáde ẹ ọlọ́túnjì lórúkọ tí bàbá sọ mí táíwò ni bàbá tó bí mi lọ́mọ aládùn olórúkọ tí gbogbo ẹ̀yin èèyàn ń pè mí ẹlòmíà ní àdó wọ́ndà èmi náà nítorí mo jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré orí ìtàgé. bàbá aládùn aládùn ló ń pè yín orúkọ yẹn báwo ló wáyé gan ṣé ọ bàbá aládùn tí ó wà mú sí ni àbí kí ni àgbéṣepọ̀ yẹn ọdún abaládò tó wà kò ṣe àbàbá mi náà ni wọn ẹni tí mo fẹ́ràn gidigidi gan ni wọn bàbá mi gidi ni wọn ni wọn wọn aládò ti tèmi á ọ̀rọ̀ ńlá lẹ bèrè bàbá kan wà ládùúgbò mi ó tún wá jẹ́ junior mi nígbà tí mo wọ̀ sí secondary school ọ̀pọ̀ ìyá àdúgbò mi ló tún wá gbé ọ̀pọ̀ ìwà burú gan àbúrò àbíkú ni. àdúgbò wo. àánú lágége lágége. lẹ́kọ̀ọ́. lẹ́kọ̀ọ́ so ọ̀pọ̀ yìí àbíkú ni even to accept pé àdó wà lọ́rùn ẹ̀ aládùn aládùn aládùn ló máa ń pè so ó wá fẹ́ràn ní iṣẹ́ kìkan tó lé kó máa ń fàjọ gbọ̀ngàn. tó le ládùúgbò. ládùúgbò tó máa gbọ́ bí ah, aládùn ni o tún ti bá wọn jà ń bẹ̀ yẹn o aládùn ni o ah, aládùn ni ń bẹ̀ yẹn o aládùn ni ń bẹ̀ yẹn o orúkọ yẹn sábà ń rìn pẹ̀lú gbogbo àdúgbò ṣá pé aládùn aládùn aládùn wọ́n fẹ́ ọ̀gá wa kan wọ́n ti dolóògbé nsìn Olúṣẹ́gun Aládé so wọ́n wá fẹ́ ya fíìmù kan nígbà wá pé mo níṣẹ́ pẹ̀lú àwọn pé fẹ́ bá wọn ṣiṣẹ́ so wọ́n wá ṣàlàyé fún mi pé róòlù yẹn ọmọ yẹn máa burú gan róòlù ọmọ yẹn máa burú gan wá wò pé orúkọ wo ni ọmọ yẹn lè jẹ ìlú wa rántí. ọmọ àdúgbò yìí tó jẹ́ aládò. mo sọ pé ẹ̀sà ẹ̀ jẹ́ kí n lo aládò ní very good orúkọ yẹn bá ọmọ yẹn mu mi ṣe bẹ̀rẹ̀ sí lo aládùn láti ìgbà yẹn. mo rí pé báyẹn náà yẹn náà máa ń sọ àdúmọ̀rún gbà yẹn. ẹ bẹ́ẹ̀ ni máa ń sàdúmọ̀rún máa ń sàdúmọ̀rún aládùn gbọdọ̀ máa ń sàdúmọ̀rún torí àbíkú ni aládùn ó máa so. ṣé ẹlẹ́yìn sọ ẹ̀ṣin sọ àdúrà èdè sí báyìí. ẹ ó depend lórí role tí máa fẹ́ play nínú film pé traditional film la máa fẹ́ ṣe máa so àdúyẹn mọ́rùn àdó táwọn èèyàn máa ń rí lọ́rùn tí ń gbà yẹn ìjọ tiẹ̀ ní ìkọ̀kọ̀ àbí ẹ̀kọ́ yá kan yẹ má dó kan ẹ̀bí yẹ props. ẹ náà props wà là wà ń lò ó náà props wà là ń lò. àbó oníṣẹ́ àbó oníṣẹ́ kékeré kan tẹ́ pé. oògùn oníṣẹ́ kékeré kankan ló tá a bá ń sọ nípa iṣẹ́ sinimá lè ní ẹ ti ń ba bọ́tọ́ lómi lò ah! kí kí n dá alátẹ́gbẹ́ ọlọ́run ti ní kẹ́ pàdé ń bẹ̀. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́jọ́ a ti wà nídìí iṣẹ́ eré orí ìtàgé ìlú iṣẹ́ tíátà yìí láti ó ti lé ní ogójì ọdún sẹ́yìn. over forty years. ó ti lé ní ogójì ọdún sẹ́yìn ojú ti rí tó wà láì ojú ti rí tó but lónìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alihamdulilayi rabbil alamin a lọ́wọ́ àwa náà ni ọ̀pọ̀ ti lọ wọ́n ti kú ọ̀pọ̀ tí ẹ̀ ṣe ṣe tíátà yìí mọ́ rárá ṣòwò àdúpẹ́ àtúnṣe wà rẹ̀ tó ṣe orí mi. àlàáfíà lè dùn wà dáadáa. dúpẹ́ lọ́wọ́ náà ni a ń bèrè náà. ìjọba kẹkẹ ní méjì méjì sinimá mélòó yẹn kan ti ṣe. tí wàá pè é tèmi ti ṣe fún ara mi sinimá tèmi ti ṣe fún ara mi kò tí ì ju mẹ́fà bọ̀ tí mo ti báwọn èèyàn ṣe hmm, olóńkà ó tí o tiẹ̀ ṣe ń kà mọ́ so yàtọ̀ sí pé wọ́n ṣe iṣẹ́ sinimá iṣẹ́ òlẹ̀ tún ṣe táwọn èèyàn mọ̀ mọ̀ yín dáadáa. yàtọ̀ sí iṣẹ́ sinimá bí ọ̀ma tó fẹ́ gbádùn mi dáadáa tó fẹ́ gbádùn mi dáadáa kó tún pè mí lóde pé kí wọ́n bá òun ṣe mc kí wọ́n bá òun anchor program location wọ́n máa gbádùn mi ní èmi ni mo mọ̀ ọ́ ṣe jù láyé ògbó tàbí one of the best. lẹ́ni ọlọ́ọ̀ba náà ni agbára ọlọ́ọ̀. ẹ̀kọ́ yẹn mọṣẹ́ ni àbọ̀lọ́kọ̀ fún yín lẹ́bùn ẹ̀. ṣé ti mc. bẹ́ẹ̀ ni. wàláì ọlọ́run fún mi lẹ́bùn ẹ̀ séèyàn kan tí mo lè tọ́ka pé ọ̀gá mi rè níbi MC ọlọ́kọ̀ ìrè fún mi lẹ́kùn mo máa rí báwọn èèyàn ṣe máa ń ṣe MC ẹnì kan ṣo tí mo gbé orí fún tí mo ẹni tí mo gbé orí fún tí mo fẹ́ràn jù tí mo rí bí tó ṣe máa ń ṣe program tó ṣe máa ń present program tí mo dẹ̀ súnmọ́ wọn díẹ̀ nígbà ayé wọn ní gbogbo àwọn kọ́ṣe wọn tí mo bẹ̀rẹ̀ ṣe MC àwọn ni Gbénga Adébóyè ọlọ́ba mi kọ̀ lókè wọn. ẹ dẹ̀ mọ̀ wọ́n. àmọ̀ra dáadáa dáadáa dáadáa dáadáa. táwa sọ pa sinimá tàbí ọ̀gá yín kì í ṣe sinimá iléeṣẹ́ sinimá mo ní ọ̀gá ọ̀gá mi wà ọ̀gá mi Babátúndé Adégòkè là ń pè wọ́n ọmọ Ògòkun ọmọ Ògòkun lọ̀gá mi ọmọ Ògòkun travelling theatre gbogbo tá a fi kọ́ṣẹ́ eré orí ìtàgé nìyẹn ká máa travel from one ìlú sí another ìlú láti fi kan síbi kan from one place to another tó la fi kọ́ṣẹ́ eré. nígbà tí wọ́n ṣe ń gbà kí làwọn obìnrin sọ ní ọ̀jẹ̀ fọwọ́ sí àdésákò lé ní. wọ́n fọwọ́ sí wọ́n fọwọ́ sí rárá àwọn àdókò ó kọ ìpín ìkan tí interest sí tí wọ́n bá ti nífẹ̀ẹ́ sí yàtọ̀ sọ́tà tó yẹ pé nígbà tí ìmọ̀ èmi àti ìwádìí mi tí wọ́n láwọn ògbà pé kí n ṣe tíátà mo dẹ̀ lọ sí skul lọ́wọ́ mo secondary school nígbà yẹn mo sájáde lé mo gbé báàgì school, mi mo sájáde lé mo lọ sí ilé ọ̀gá mi tí mo lọ ń gbélé ẹ̀ mo wá ń gba ilé ọ̀gá mi lọ sí skul so ìmọ̀ èmi àti ìwádìí mi máa ń wá mi káàkiri àti àbúrò mẹ́fà àti àwọn brọ́dà mi kan

bí jẹbẹtẹ ṣe gbé ọmọ lé ọgá mi lọ́wọ́ lé pé ẹ má bínú ẹ jọ ọmọọṣẹ́ wo ni lónìí lónìí lónìí àwọn jọ máa wálé bó ṣe mú mi wá sí ilé nìyẹn. bàbá ò lè bínú. Ah, dáàdi mi wọ́n bínú díẹ̀ bọ̀ pàtó wàá sọ fún yín pé kí wọ́n. nígbà yẹn sà kí làwọn fẹ́ kẹ́ ṣe. tí. àwọn fẹ́ kẹ́ ṣe àwọn àwọn wo ni. bàbá àwọn òbí kí ló fẹ́ kẹ́ ṣe. Ah, nígbà yẹn nǹkan tó kàn fẹ́ kí n ẹ kàwé dáadáa. kàwé dáadáa kí n lọ fún dókítà àbí lọ́ọ̀yà kí wọ́n lọ kàbí lọ́ọ̀yà gbogbo èrò ọkọ wọn ni nǹkan tí wọ́n fẹ́ nìyẹn but eh, man propose and God disposes báwọn ṣe ń gbèrò kò pẹ́ sígbà yẹn tó ń gbèrò lórí ọ̀rọ̀ pé kí ni fúlàní gòkè kó má wọrí nǹkan tí wọ́n fẹ́ kí n ṣe màá ṣe bọ̀ kọjá kí n máa ṣe tíátà yẹn náà kò ọ̀rẹ́ gbàmíláì pé kí n máa ṣe tíátà yẹn pé bọ̀ dókítà làwọn fẹ́ kí n lọ kí n rí ìdè pẹ́ sígbà yẹn ni dáàdì mi kú so bí kò ṣe sí ipá láti lè jẹ́ kí n tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi mọ́ nìyẹn. ká ní pé ẹ bá ẹ bá wá di ẹ wá di dókítà lẹ́nìí tàbí di agbẹjọ́rò síbi ẹ ṣe wà lẹ́nìí kí lẹ́nu kí ni ò bá jẹ́ yàtọ̀ kí ni ò bá jẹ́ jọra. bàbá dùn mọ́ mi nù torí inú mi dùn ibi ọ̀nà tí mo yà sí inú ọ̀nà tí mo yà sí inú mi dùn lọ́pọ̀lọpọ̀ gan-an alákọ̀ọ́kọ́ mi ò tí ì yọ ọkọ̀ débi òpá mi alihamdulilayi ẹlẹ́ẹ̀kejì ah mo tún jẹ́ nìkan tó yẹ pé ọlọ́run tún ṣe jẹ́ pé tí n bá jáde èèyàn méjì mẹ́ta mẹ́rin ah, aládùn ẹ̀ aládùn ẹ̀. ìkọ́ ṣojú mi lédi báyìí. bẹ́ẹ̀ mo tún jà èèyàn kan so orí ṣé wò pé mo dúpẹ́ lọ́wọ́ náà pẹ̀lú ọ̀nà tí mo yà sí. pẹ̀lú bó ṣe wá rí lè nísìn ẹ fẹ́ sọ fún wa pé kò sí regret pé ah iṣẹ́ sinimá tí mo ti ẹ̀kọ́ ojúmọ́ yìí mo regret ń díẹ̀. Um, although ojú gẹ́gẹ́ bí ṣe sọ lẹ́ǹkan ojú wa ti rí tó sẹ́yìn gan-an fojú wa rí tó bọ́ ti bí báyìí mi ì kábàámọ̀ pé mo ṣe ṣe tíátà mi ì kábàámọ̀ rárá ìdúpẹ́ lọ́wọ́ náà àdúrà takọ̀ túbọ̀ ń gbà sí ni pé kọ́lọ́ túbọ̀ gbé olùrànlọ́wọ́ dìde sí i fún wa láti ràn wá lọ́wọ́ ká túbọ̀ tẹ̀síwájú sí i bó ṣe wá nílé pé àwọn èèyàn ti lọ sórí social media wọ́n ti ń ṣe oríṣiríṣi skit sígbà tí ẹ̀ ń gbéṣẹ́ fún mákẹ́tà ìwo ló rọrùn jù. ẹ ṣe ṣe rí nígbà tí à ń gbéṣẹ́ fún mákẹ́tà à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà yẹn torí sinimá wa máa ń tún. adégbára adégboro. ọkùnrin àwọn tún kó ni ọ̀n kó sinimá wa lọ sílùú èyìnbó gbọ́n nígbà tó yẹ làwọn piracy dé wọ́n bẹ̀rẹ̀ sí pirate àwọn iṣẹ́ wa wọ́n bẹ̀rẹ̀ sí pirate àwọn gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá fẹ́ ra original mọ́ pirated copy ni wọ́n wá wọ́n rà wọ́n ra pirated copies ni wọ́n rà wọ́n fẹ́ ra original mọ́ kí ni yẹn affect wa gan-an ó affect àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn artist but gbàtà ọpẹlẹ gbàtà náà fẹ́ ṣe ìyanu ní online bá tún bẹ̀rẹ̀ à ń bá ṣe bẹ̀rẹ̀ sí ta iṣẹ́ wa sí online kò sí bó ṣe lọ bó láìjẹ́ tó kò lè rí iṣẹ́ wa pirate ní online so online ni wọ́n máa ti rí o tún lè release iṣẹ́ sí online o kọ́lọ́ tó máa ṣe kò tún rí marketer tó máa tún ra iṣẹ́ yẹn náà tó máa tún ra sinimá yẹn náà tó máa tún ṣe poster fún tó tún máa release ẹ̀ sí. so àsìkò àsìkò yìí dáwà ilẹ̀ ń sọ àbí. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. fáwọn tó máa ń bọ̀ lẹ́yìn àwọn tó fẹ́ àwọn tó fẹ́ daládùú àwọn tó fẹ́ ṣe tíátà àwọn fẹ́ ṣe gbogbo ọfẹ́ lórúkọ kí ni ìmọ̀ràn yín. ṣe àmọ̀ràn mi alákọ̀ọ́kọ́ ni pé kí wọ́n ní ìfaradà lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ní ìfaradà lọ́pọ̀lọpọ̀ gidigidi gan torí ká ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ sinimá ti dáǹsì kò jọ ìgbà tí àwa ń ṣe ń gbà yẹn tó ẹgbà máa forí ru pọtimọ́tò láti ìlú kan lọ ìlú kan láti ìlú kan lọ ìlú kan ni ó ti dáǹsì ó máa ní ìfaradà and again secret to do something good is to put yourself on it àṣírí àti ṣe nǹkan dáadáa ni pé kéèyàn fi gbogbo ọkàn taratara ẹ̀ sí i má wo pé èmi róòlù báyìí ní kan ṣo ni mo gún bí ìṣe wà kò sí róòlù tí mi lè ṣe kó jẹ́ olè ní o mo ń ṣe lọ kó jẹ́ babaláwo ni ká pọ̀fọ̀ látẹ̀lé dọ̀tún la mẹ́jọ àjọ bá wà ẹ jẹ́ ká wò kan wà á máa bá ti ká wà torí apá kì í kápá apá kì í kóṣe apá kéèkì í kápátá apá àwọn ni wọ́n kì í kájí oko ọjọ́ tí àwọn ni wọ́n bá di ìmọ̀ròkó ọjọ́ náà lọ́pọ̀ kò mú ẹnì kan ò ní dárí kan ṣògbó lọ́rùn ọjọ́ tẹ́yìn adìẹ bá dárí kan èṣù níjọ́ náà nílẹ̀ máa jomu ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ̀yin ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹnikẹ́ni tó àti ẹni tó ń yà mí àtẹ̀mí gangan ẹnikẹ́ni tó bá péré gbogbo wa níbí mo ní kílẹ̀ wá jọ mi ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí àtẹ̀ rẹ kárí ayé olúgbẹ̀mí olóhun gbẹ̀dú dàṣẹ nìpẹ̀ tí ń gbẹ̀dẹ̀ mi bíi kàlùkàlù á gbé àwọn ọ̀tá wa mi ní warawara warawara báyìí láàrínkù ìdí warawara kọ́ńkọ́n lewé iná jó ni warawara lọ́mọdé tó kó ìsìnbọ̀ warawara la máa gbọ́ kú àwọn ọ̀tá wa ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ tó ń tolúwo fún ẹ̀tẹ̀jù wọn ọ̀rọ̀ tarúgbó bá sọ báyìí á dègún àdàṣẹ ntẹ́ ìdí ayé bá wí lè dìgbà òun ò ní balẹ̀ kó padà sẹ́nu.